ẹsẹ̀ tún ti dé o láyé pé ti dé o tẹ́ ẹ bá ti rí wọn máa ṣàṣùpìyè ẹ máa fura. sẹlẹsẹ tún ti dé o láyé pé ti dé o tẹ́ ẹ bá ti rí wọn máa ṣàṣùpìyè ẹ máa fura. káyọ̀dé táwọn wà bẹ́ẹ̀ màá máa ru pákó màá máa ru jẹun ká máa rògùn ẹ̀fọ́ ó ń pẹ́ fún pàdé. これ。わ。What? ta ni tí wọn náà lórí asáré jẹun tẹ́bẹ̀ lè bí ń pọ̀ tó ni sábà jẹun tí wọn nìkan ló jẹ oúnjẹ ìtàn báyìí lẹ́nu ìsìn wọn nìkan kọ́ ta wá ni ta ló bọ̀ jẹ́ ta ni ta ni kò sẹ́ni kankan lọ́ọ̀kan ẹ dákun ẹgbẹ́ aláṣọ lóyún ti ẹni àbí alákìsà ẹ ẹ alákìsà mo dáràn mo dáràn mo gbé mo bá dójú ẹ alákìsà ti fọmọ mi jẹun mo gbé ẹ̀yin ayé ẹ mi ẹ̀yin abiyamọ alákìísà bíi tiwọn àwọn èèyàn ò lè sẹ̀sùn orí wọn mọ ẹ̀yin. ẹ mọ lè sẹ̀sùn tẹ́ ẹ̀gbọ́n ọmọ yìí jẹun torí ọlọ́run ah! owó àgbà káwọn alákìísà máa bọ́ jẹun eh, ayé yóò ní dábìí ẹwà gbogbo ẹ̀yin alákìísà tẹ́ ẹ̀gbọ́n ọmọ yìí pátá ní sí àwọn oríire òsìn àwọn a ìwé yìí máa bẹ̀rẹ̀ kọ̀ọ̀kan ẹni ìwé yìí máa bẹ̀rẹ̀ kọ̀ọ̀kan. Ìjẹ̀ṣà. Ìjẹ̀ṣà. Ó mà ṣe o ẹ wo ẹ̀yin ọmọ yìí ẹ kọ́kọ́ sún sẹ́yìn ẹ tún sẹ́yìn níbẹ̀ náà Ìjẹ̀ṣà. Mò ń dáhùn. Ìjẹ̀ṣà obìnrin tí ò bá mọ gún ọmọ ṣe o àánú obìnrin bẹ́ẹ̀ ṣe mí o torí ilé ọkọ iyán tó gún lọ́sàn yìí ó funfun nénénéné sí mi lẹ́nu ó wá mú ẹ̀fọ́ rẹ̀ ó yí mata pẹ̀lú àwọn ẹja nì mọ̀mọ́ gbádùn rẹ̀ o ẹ̀ wò tọ́lá a tún dùn jù báyìí lọ ẹ fún mi ń chẹ́ǹjì mi. Ah, ah, ṣé ti fún mi lówó ni. Ah, mo ti fún ẹ lówó kí n tó jẹun kí n tó tọwọ́ bepo kí n tó jẹta sẹ́nu mo ti fún ẹ lówó ẹ̀yin ọmọ yìí ṣé bí yọ adìẹ Yes. You, you are there. Yes. Everybody, yes. Yes. So ń gbọ́ àwọn ọmọ tó lọ léèwé sọ pé yes, èmi ní you are there, wọ́n ní yes. Ìgbà tí mo fún ẹ lọ́wọ́ wà ń bẹ̀ fún mi jẹ́ǹjì mi kíkọ́ látún dùjú báyìí lọ. Ah, ẹ má bínú. Kí ni fẹ́ purọ́ fún? You are there. Èlé oníṣẹ́ yìí yín báyìí o. Seven fifty ni o ṣe mo dúpẹ́. Ah, seven fifty. Hmm, seven fifty tọ́lá máa dùn bí mo ṣe sọ yẹn ẹ̀yin ọmọ you are there everybody is there adara fẹ́yìn tì yín ẹgbàá ẹ kówó oúnjẹ yín gbogbo yín ni o màá dẹ̀ tún máa rí iṣẹ́ gbọ́. ẹ tún máa padà wá o. ẹ wà lèmi fẹ́ ń tẹ̀lé. ẹ kílẹ̀ fẹ́ kílẹ̀ fẹ́. Are you there? Yes. You are there. Ẹ̀mí jáde ń tẹ̀lé owó lọ sí ẹ̀. Ẹ̀wẹ̀ mo fọ́nà. Ẹ̀wà ẹ̀wà ẹ̀wà lèmi fẹ́ ẹ̀fún búrẹ́dì ẹ̀fún mi lẹ́wọ́. rọ́bà no go dry àti bàdà gbogbo bọ̀bọ̀ bọ̀bọ̀ bọ̀bọ̀ bọ̀bọ̀ no go dry àti bàdà kí ló ṣẹlẹ̀ kí kí ni kí ni nǹkan tó dé. èsì kí ló bá sí náà ni ìjà rẹ ṣe rí ní ọpọlọ nǹkan kọlọ ojoogun fún ní ọfíìsì ẹ ọkùn dẹdẹ ni tí n rí ìmọ̀ ọmọ kọ̀ọ̀kan rí ni kó yèrè ikúnlẹ̀ gòdì ẹnu òsè ẹnu òsè ariwo kọ́ ni mísíkì o ẹtì bàrẹ̀ lọ́mọ pariwo ẹtì bàrẹ̀ ni àrè ìjàre tí ọkùn dẹdẹ ìjàre kí n bá lè fún wa nínú ọpọlọ rẹ kí àná máa lò inú mi á dùn. so ẹ̀yin náà dà mọ́. <laughs> kì í ṣe fújì àti àpàlà nìkan lẹ mọ̀ jó. ààrẹ jàgùdà àpàlà ni. ẹ mọ̀ nípa hip hop. ẹnu ò ṣe ẹnu ò ṣe o. ẹnu bá ní fídíò ẹtì báyọ̀ ló máa ń pariwo. ṣé ọpọlọ tí èmi ń lò ẹ fẹ́ máa lo ọpọlọ ẹ fẹ́ ní òye bíi tèmi ọpọlọ yín kéré ẹ̀mí yín gbé ẹ má dán wò ẹ wá ẹ mi rí bẹ́ẹ̀ ṣe ra rẹ tún gbàṣẹ ń jì pẹkẹ sanwó péjì rí ọpọlọ yẹn gangan lò yẹn ra wà fẹkẹ kẹjá wa kẹrin wa kẹrin wa sí. tí n bá jájà ṣàṣì ìjẹ̀ṣà dalẹ̀ o ah! ìjẹ̀ṣà dalẹ̀. Ah! ìwọ ìwọ fọwọ́ nínú ìjẹ̀ṣà o ìjẹ̀ṣà ìparọ́ o gbogbo òótọ́ ọdún bẹ́ẹ̀ ni ìjẹ̀ṣà ìṣẹ̀lẹ̀ làwọn ti jẹ̀bú o. ìṣẹ̀ṣẹ̀ ní ìjẹ̀bú agbábá ti padà tó Ògùn state náà àì parọ́ Ògùn state parọ́. débi pé tí n bá jẹ́ ìjẹ̀bú àti lùsàsì ẹ ẹ ìparọ́. Ah, irọ́. sẹ́rí iṣẹ́ ọpọlọ òye àti ìmọ̀ ó dàbí ìgbà tó bá jókòó sí ìdí kọ̀ǹpútà ẹ̀ báyìí tó bẹ̀rẹ̀ sí ní ṣáṣí tàtàtàtà tó bá ń gbọ́ mo fẹ́ ṣàṣẹ. ó wá ń ṣá iṣẹ́ pẹ̀lú òyìnbó yẹn ó sọ wípé òyìnbó bẹ̀rẹ̀ sí ní sanwó táwọn bàbá bàbá mi eh, tí wọ́n ti rí gbà bẹ̀rẹ̀ sí ní sanfẹ́ mi o tó má má tẹ́nì kòdìgbà tó bá ń gbé òun gbé àdósẹ́gbẹ̀ ń bí òun gbé bàtẹ́sẹ̀gbẹ̀ bí. yahoo yahoo rẹ ni o. ẹ fèèyàn mímọ̀ sọ̀rọ̀ tó bá ń gbọ́ mo ti mọ̀yàn mọ̀yàn ẹ̀yin ti mọ̀rọ̀ gbà lẹ́nìí nìyẹn èèyàn tó ń sọ ẹ̀ ní dàmí àbí ẹ̀yin ò ní da èmi ìjẹ̀bú ìjẹ̀ṣà ò ní darọ̀ gbà. ìyẹn ṣe wàhálà ìyẹn ṣe wàhálà á lè dà yín á lè dà yín. èso wọn bí ẹ wá gba ọpọlọ àti òye. ọpọlọ ọpọlọ. ọpọlọ lọ. máa romi inú ìlú. ìrírà ìbàjẹ́ malicious damage kékeré ló jẹ́ ìbámu lọ èyí òbí ẹ̀wọ̀n yìí kẹ́ fi kọ́gbọ́n yóò. ìrírà ìbàjẹ́ malicious damage kékeré ló ti ń bá wọn lọ ẹ̀yin òbí ẹ̀ fura. àrùn kọ́mọdà kọrin kọrin kọrin. ìrírà ìbàjẹ́ malicious damage kékeré ló ti ń bá wọn lọ. congratulations Nayẹ̀tù kékeré ló ti ń gbọ́mọ lọ́wọ́ ẹ̀ fúnra. màmá ọmọ òṣàgbàfọ̀ ó kàṣọ wálé ẹ ò dẹ́ ẹ bá wí. kékeré ló ti ń gbọ́mọ lọ́wọ́ ẹ̀ fúnra. kékeré la ti pé ka ìrókò tó bá dàgbà tó kó máa lọ yàgbá. kékeré ló ti ń gbọ́mọ lọ́wọ́ ẹ̀ fúnra ọmọ tó bá sánlé láti kékeré ẹ bá wí. ìrìnà ìbàjẹ́ mama malicious damage ní tako lónìí gbẹlẹmú ẹ bá nǹkan kan yé bàjẹ́ wọn aláyé bàjẹ́ sẹlẹsẹ láyé pé ẹ fi wọn kọ́kọ́. ọ̀lẹ́ ò ráyé wá o ọ̀lẹ́ ò ráyé wá o ẹni balẹ̀ lọ́mọ kò rọ́mọ bí orí má fún mi lọ́mọ gbàjẹ́ sí mi pàkúté tó mẹ́kù lọ́rùn kò lè yọ bá o àṣírí yín ti tú ẹ̀yin oníwàkiwà. <laughs> ah, okay now oh beautiful. sẹ́lẹ̀ kíde kútíkú dédé rẹ báyìí ṣó máa ṣe sẹ́lẹ́sẹ́lẹ́sẹ́lẹ́ kéékèèkéékèèké dáhùn náà gbogbo mi wájà rẹ ṣó máa jẹ́ kó tọ̀ lọ ṣe kinní ní àbí iṣó. ìsàré àrògùnyọ̀ jíjẹ́ sàré àrògùnyọ̀ èsì ọ̀gbọ́dọ̀ ọwọ́ kan gbogbo ya ìjẹkùlé àròjẹ yọ. pàkúté tó mẹ́kù lọ́rùn kò lè yọ bá

onígi ṣẹ́gi ẹlẹ́yìn kọyìn ìrandínà sẹ wọ́n fẹ́ jẹun ajígbọ́n ni ọlọ́run ó kọ yẹ̀yẹ̀ ni ọmọ o ọmọ tó fẹ́ jẹun ọlọ́run ó kọ yẹ̀yẹ̀ ni ọmọ ìyá lámìdé ọmọ tó fẹ́ jẹun ọlọ́run ó kọ yẹ̀yẹ̀ ni ọmọ o. <coughs> ìyá arínú tẹfẹ́ sọ láyìn di ìyá ọlámídé ti bàdó kébà ṣe wà ní ẹ wọlé yín bẹ́ẹ̀ ah, ah. ẹ wọlé tiwa ilé wa sí ilé wa níbẹ̀ kí wọ́n máa plọ́ọ̀tì kinní sínú kinní. kí ni kó o kó sì lọ ìwọ lọ́rùn rẹ lórí ẹ̀fẹ́ jábọ́ lọ́rùn rẹ sí kí ni nǹkan ọ̀hún gangan. sọ̀n kí náà plọ́ọ̀tì wèrè lórí yóò pé ni. nǹkan mọ̀ lè jàǹfààní ara lílé kejì síbẹ̀ kí ló dé ìyá apá ni à kó ti rí àṣẹ tẹ́lẹ̀ ni kó dé ah, níbi gbogbo àwa yìí lábẹ́ bẹ́ẹ̀ gbọ́dọ̀ wọ̀ nílé aláta ìlú aláta wa ẹ fi lábẹ́bẹ́ tata o. ṣé o ti kún fún yín lé ni. kí ló fẹ́ kún. kébà ẹ ilé ìṣẹ́lẹ̀ ti fún wa abúlé ni wọ́n ti kún fún wa kébà ṣe wà ní. Ah. àwa wà bẹ́ẹ̀ bàtà máa plọ́ọ̀tì kìíní mọ́nú kìíní péyàn láti jẹ. Ah. Eh, láì ṣe gálà. nígbà tí àkùlẹ̀ kù tẹ́lẹ̀ kí náà fàní yín lórí ilẹ̀. ọ̀rọ̀. ẹ wúlò fún nǹkan kan. Ah, nonsense body gbà ni. ẹ wo kẹ yí béèrè sí bẹ́ẹ̀ wo ibẹ̀ sí bẹ́ẹ̀ lọ́sọ̀. ẹ kọ́ sí ìdánù gan. kí kí kí ni wọ́n prọ́ọ̀tì fún yín kí wọ́n prọ́ọ̀tì fún yín. ṣé ẹ̀yin amọ́ kéèyàn jókòó kéèyàn jókòó kẹ́ máa máa mú kíní ẹ mọ̀ nílẹ̀ abàbàdàn èwo lẹ ṣe tẹ ọ̀pá ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta. akíndélé ẹ̀ ń jà ní. adáfún ah, yín sà fatalaisa atari hàn èsì fatalaisa gidi náà fi gbìn èsì fatalaisa ìwà nù ni ń tọ́ fa wàhálà gangan báyìí ní ìsìn. ẹ fà. ẹ gbẹ́nu yasọ ìjọ wèrèwé ló fẹ́ mọ eléyìí bímọ làwọn eléyìí sáwọn mm. ọmọ lẹpẹ àwọn eléyìí eh. ọmọ tó ló ń gbòtì kéńjọ súnmọ́ ọmọ wọn wọn ní sọ máa nù eh. ẹ sọ ni ẹ ni o ẹ ìsì ìyá rínú o ọlọ́run rínú ni ẹ bí ọ ó dúdú ju. kí ni tí ya ìṣe fún yín gangan tóbi ló gẹ mọ bọjá rẹ. àlọ olórí àlọ olórí ibú làwọn èèyàn wọn nígbà àṣẹ kankan wọn máa ń rìn kíni ẹ̀hún gbà ó tẹ̀ bàbá gbogbo ẹ̀jẹ̀ nísìnyí mm. wọn máa ní kẹ́kẹ́sẹ́ o àwọn tó ti ń ṣe àgbàfọ̀ ah! àwọn aláyé bàjẹ́. wọ́n ṣe dákínà. ẹ wo ẹ bá ẹ mọ Ọlámídé ẹ mọ Bàdó ẹ mọ Davido mm. dédé rìn bá tún ń fọ ṣọwọ́n <laughs> ọlọ́run ṣeun ajé ọmọ wa ìyá fún mi ní kòkó méjì kó fi tòmátì méjì sí ẹ wò ó aburú ò ní ṣe yín ẹ̀yin ọmọ yìí téèyàn bá ju yàn lọ kódà bó ṣe jọ́ kan péré ló wá fi jù ọ lọ bọ̀wọ̀ fún bí orin barista tẹ́ ń gbádùn ọ̀rọ̀ mi ẹ wò mí bóyá ìṣe wà tí ọba bí yín lọ́mọ ẹ yọgbà yìí láburú ọ̀pọ̀ lọ́yẹ kẹ́ ẹ máa fún ẹ ní sẹ́wọ̀n ẹ ní sẹ́wọ̀n ẹgbọ́n. torí àti bọ̀ ọ̀pọ̀ pátá àti jìnnì rẹ ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí àwọn lọ́wọ́ kí ọ̀rọ̀ rẹ ní fífílẹ̀ ìjà púpọ̀ rẹ ọ̀sán yẹn sì wà. yà lọ yà lọ fílẹ̀ àbọ̀ wá bá lọ̀rọ̀ rẹ èyí ọ. ẹ fọṣọ lọ wọn ti fọṣọ fọṣọ wọn ti fọṣọ ya àti jíjẹ ń pààyàn tẹ́ ẹ̀ bá mọ̀ ọ́ àtẹnujẹ nìkan kọ́ ní ń pààyàn one fifty náà ni ẹ ṣeun ẹ ṣeun àwọn aláyẹ àjọ ẹ náà mi mo bẹ́ẹ̀ lù mí mo ṣe sáìtì rí látọ̀ èèyàn bàbá bàdàn. Ìbàdàn kẹ́ńkẹ́ńkẹ́ Ìbàdàn. Àwọn akọ máa mọ̀. Ìbàdàn ni wọ́n wà o. Ìbàdàn ni wọ́n wà o. Ìbàdàn ni wọ́n wà o bàbá ẹ jájú. ní àti ìgbà tí mo ti parí ìjàfẹ́yìn àti ìyá aláta àtijọ́ náà ni mo ti ní lọ́kàn wípé èmi náà gbọ́dọ̀ sóore fún kẹ jẹ́nu àǹfààní. <laughs> nígbà tí ẹ sọ pé ẹ ń ṣe alágbàfọ̀. aṣọ yìí ẹ fọkọ mọ. dasiki ìmọ̀wò gbọ́dọ̀ rí aṣẹ́ o bó ṣe rí bí ìmọ̀wò bó ṣe rí o ṣe rí jẹnẹrétọ̀ ẹ̀ transformer kan wà níbẹ̀ ni. àpáná nínú ibẹ̀ jáde direct sọ́dọ̀ rí àdìyẹ. ìyá nìkan lámì lójú ládùúgbò iná rí àfùlù bíi. Ah! ẹ gbà ń gbà rẹ̀ ń bọ̀ ní ẹ̀kan yẹn ẹ pàdé Ọlámídé wọ́n rí bàdó wọ́n rí Davido. mo ń kọrin. ẹ wo aṣọ paṣọ. paṣọ wà lẹ́yìn ní èrè. àti ti wisiki. wisiki. Ah, àmúyọ pàtàkì pàtàkì. síkẹ́ẹ̀tì yàrá làkẹ́. Ah! paṣọ paṣọ yàrá èrè. ọ̀gá ah, lá ọ̀gá lá ọ̀rẹ́. nǹkan tí mo wá gbọ́ lẹ́nu yìí ó láti jẹ́ wípé ara àwọn èèyàn pàtàkì láàmú tu ẹ̀yìn náà mọ̀. Ah! Ah! padà sórí ire lẹ́kọ̀ọ́. padà sórí ire lẹ́kọ̀ọ́. torí ìdí èyí èmi gidi náà mo ti wá gbàsọ fún yín ẹ̀yin tẹ̀ ń fọṣọ pàṣọ tẹ̀ ń fọṣọ Davido àbí. Ah, ó ti tán ẹ ti ti bá ń fọ mi ní bóyá bí ọ̀la àbọ̀tún làṣà mo ti bá jẹ́ màá fún ẹ gbọ́ sẹ́sà sẹ́rí kí anybody rẹ̀ bá fẹ́ bá wà fọ aṣọ nílé sọmọ fìlè fọ́ọ̀mù nǹkan sẹ́ mọ̀ fọ iṣẹ́ ní iṣẹ́ tí advance yóò ti yàtọ̀ sí tẹ́lẹ̀ pákéjì lẹ́ ń sọ ẹ̀ mọ̀ èmi ò mi ò ní fìlè fọ́ọ̀mù ṣùgbọ́n mi ò tu ọmọlúwàbí jù ní títí bá fẹ́ wà pàṣọ. tọ́ba tán tọ́ba tán díẹ̀ mi rẹ̀ wà èèyàn rẹ ńlá yìí o iṣẹ́ lèèyàn kan náà lára rẹ̀ tó tó tó tó tó tó. káyọ̀bí ó ti rí ìyẹn aṣọkọ́ dàbí iye mo mo mo rí dáadáa kọ̀ǹdọ́tọ̀ la jẹ́ mo mọ̀ ìyẹn ní bá ti kọ́ tàbí ènìyàn kọ̀ǹdọ́tọ̀ yẹn rè. dírẹ́fà ni ṣó má máa wọ́kọ̀ bó ṣe wà yẹn aṣọ gàárẹ̀ aṣọ gàárẹ̀ ó kọ́ wáyẹn aṣọ rẹ̀ ah, ìwé ìwé. <laughs> ìyá bẹ̀rẹ̀ sẹ́jọ́ rẹ̀ ìfẹ́ dé àdàrà <laughs> ah, oh. nígboro. aṣọ yàtí ni lọ́la ẹ lọ́nu ẹ lẹ́ <laughs> ah, dọ̀kọ́ pọ̀ látàrọ àbọ̀dì ìjà ló ṣe é ṣe ló ṣàlóyè kí ló dé ṣe ló ṣe é ṣe náà. ìbá kí ni sọ ìbá yín ṣeré yìí. má ara sọ olóṣì nìyẹn area ìjọ area area area area area ọ̀gá. ẹ̀rí sùúrù kíde kazimu ẹ kì í ṣe. mo kawó bí n ṣe kawó báyìí wọ́n ti bẹ̀rẹ̀ gbà mí wọ́n kúkọ́ ti gbé kínní lọ rè. Ah, ẹ wò ó wà ń bẹ àyà mi ti kọ́kọ́ já ó tún wà bẹ́ẹ̀.

bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó ní bá ṣe máa tó mò ń bọ̀. ẹ ẹ sà kó ṣe kó kórì lọ bí hanga ibo. orí tí o kà. kí ẹ máa ṣàyè dáadáa ni o. yé kọ́dà kọ́dà kọ́dà. Kọ́dà kọ́dà kọ́dà. Kazimu wa. Èmi ni Kaga. Kazimu wa. Oh yeah, inside. Yeah. I, I will flag you guys. Inside. Inside. Ṣakí Ṣakí alágbó ẹ ní bàjẹ́ fún ẹ. fún mi ní pàkẹrẹ yàn. báàbí tó kótó kí ló ń gún ọ bí bàbá. èsì wà lára. èsì wà lára rọ́bìṣẹ́ o are you mad. no no no. what you are killing yourself yes when i was in London before i moved to UK from UK to Manchester, Kent, all these things, you are damaging yourself. What? Yes, yes, yes. You want to kill yourself? No, no, no, no. Kill yourself. I'm a dad yín kò you, yẹn ẹ wò òun náà lẹ sí òun ni òun ni ẹ bẹ́ẹ̀ ń dìtọ̀ ẹ dúró ẹ dúró kẹ́ nà tọ̀ ẹ rí because o oh, travel lọ London tó bá dé London àbí UK wàá mọ̀ pé bọ́n ṣe ń rìn lo òyìnbó rè idiot ah, sakila asisa bá mi ṣe bó ṣe máa ń ṣe. àṣeyọrẹ nǹkan mi máa ń gbádùn ẹ nìyẹn. lọ́dọ̀ náà lọ́dọ̀ náà lọ́dọ̀ náà start. all right. I do. You surrender. You surrender. ọmọ tó bá ṣánlé láti kékeré ẹ bá ọmọ fún wa. Over different areas. You kill yourself. You want to kill yourself. Show the people who be by running. bẹ̀bẹ̀ ṣe wà yìí ṣé mo pẹ́ ti sick bó dẹ̀ ṣe wà yìí dókítà tó máa wẹ̀ ní ìmọ̀ ní àgbáyé because mo sick. Mama, mama, kọ́ mi ti mọ́dà o. ọ̀gá dẹ̀dẹ̀. màá kọ́ mi ti mọ́dà o. ọ̀gá dẹ̀dẹ̀. bọ́lí bọ́lí you dey hear me now bọ́lí you hear me o i will commit murder. ṣó mọrú sickness tó máa ní. what what ọbẹ̀ sí lẹ́yìn lókun ọbẹ̀ sí lẹ́yìn police police police get out man so ti ba ti ba fún ẹni upper court eh? your life is gone na. Hmm? ìwọ fẹ́ bá èmi jà don't worry o ti dẹ̀yìn méjì tí màá sùn sí court oh. ìwọ òun insult mi oh. don't worry. ṣé mo pe ọ̀gá mẹ́kọ̀ọ́ lẹ́yìn dẹ́ẹ̀dẹ́ ọ̀rẹ́ máa ṣe dẹ́ẹ̀dẹ́ ọ̀gá ẹ̀jẹ̀ rẹ̀ yẹ̀mí ẹ̀lẹ́gbọ̀n. ọ̀gá dẹ̀ this boy ó ti lọ. yes my are ready ma. see my communication ẹnu òyìnbó. yes èmi ni this boy. yes this boy we are gonna. you call me this boy. yes you call me. Hey, ọ̀gá, ọ̀gá, kẹ́ ò pé ọ̀gá mẹ́kọ̀ọ́ yìí. Dandana, dandana, wà gbọ́, sórí tó wà yìí, wà sì mi lọ pè mí o, wà sì mi lọ wà yìí o, kó o ṣe jẹ́jẹ́ o àbó ṣe rí. orí yóò pé. o ti dé wá síbi bó ṣe wà yìí. èmi àti wà nínú set ṣé because wọ́n kó wa pọ̀ síbí. when I was in Turkey kí n tó lọ sí Kent kí n tó kó mẹ́ lọ sí London you people are mad. ẹni yóò ti dẹ̀ máa ṣe pẹ́ẹ́bì máa jọ ẹ lójú. what. ọ̀gá náà. so mo o ma ru sickness o ma you will get spirogyra trouble. bàbá ayé ọmọ yìí sickness. ọ̀gá ẹwà ọmọ tálíkà. tálíkà ni à. wọ́n mọ̀ mi o ọmọ ọlá ṣọ́ọ̀ èmi àbáyé jẹ oúnjẹ rubbish níbi táwọn oúnjẹ gidi wà bọ́gà màkúrọ́ níbo lélo níbo tí wọ́n fi gbogbo yà wá ẹ̀ lè débẹ̀ wá sí mi lọ́wọ́ yìí. ẹni lọ mu wá ẹni lọ mu ẹni mi bọ́ sí ẹfẹ́ ẹnu ẹ̀. ẹ yẹ ti jọ. bọ́lí bọ́lí lọ́jọ́ wa jẹ́ ìbàjẹ́ avalanche damage kékeré ló ti ń bọ̀ mọ́. ọ̀rẹ́ mi jẹun jọlọ ọ̀rẹ́ mi jẹun jọlọ. abẹbẹ ẹ ẹ ẹ mi ló bá mi. ẹ yẹ mi sí ọ speak. ìwọ ni. ẹ lọ kó má pè mí lórí ẹ mọ́ i'm not your friend my friend o stop calling me your friend o. ọ̀rẹ́ ni wá ìgbà mo ti débi sọ̀rọ̀ kí bí ọmọ ìyá la ṣe jọ ń ṣe bá ṣe jọ rírè ọ̀rẹ́ ni wá lóòótọ́. Ah, ọ̀rẹ́ ni wá ọ̀rẹ́ ni wá. o ti sọ ẹ o ti sọ ẹ dà you are my friend too too. ọ̀rẹ́ mi jọ̀njọ̀lọ̀. ọ̀rẹ́ mi lifeline. ọ̀rẹ́ mi jọ̀njọ̀lọ̀. ọ̀rẹ́ mi lifeline. màá hmm, fẹ́ bèrè nǹkan kan ni hmm. ìyá tó máa ń gbóúnjẹ wá yẹn ṣé ó lè bá mi gbóúnjẹ wá. ṣé adá karó gòdì àbí ìyá alábàlà. ìyá bàtírà alábàlà yẹn àwọn ni àmọ́ ah, ebi ń pa mí gan mo ní ìdàmàlà tó bẹ́ẹ̀ ah àmàlà mo jàmàlà jù. o kò gbọ́dọ̀ dáadáa o ah, o máa jàmàlà. kó wá jẹ́ wéédú kó wá fi rú. wá rí ẹ̀gúsí. Ah, irú abẹ́òkúta nìkan fi si. àbùmá lọ́lọ́lá ẹbí pàmí kan. ó kì í ṣe àwọn ọba. àrùbọ̀ ọ̀rọ̀ mi ìjẹ́rìí. ẹ fẹ́ jàmàlà. ẹ hmm. jọ ṣé òyìnbó ti tán ni àbí ẹ̀ lè ń ta pété ah irọ́ òyìnbó wèrè wo mi ò máa gbọ́ òyìnbó hmm. ah, gbogbo òyìnbó tí mò ń sọ mò ń kà nùwé ni o mi ò gbọ́ nǹkan kan eh! ṣẹ́rí gbogbo ṣàwámà bò ló lówó rẹ̀ bá nùwé mo ti kà ríásà ni mò ń ṣe o. mo bọ́ o. ríásà ríásà ni mò ń ṣe o ríásà ni pé tí n bá dé lóyìnbó èmi náà lè máa ṣe ìgbọ́gbọ́ ẹni tó fẹ́ mú mi lọ gan ó ti lọ lálẹ́ àná nígbà tó wá mi tí ò rí mi. my friend my friend ó ti lọ ẹ ẹ bẹ́ẹ̀ rí gbogbo bẹ́ẹ̀ ṣe ń jàpá bí aṣọ tí títà dùn. gbogbo ń gbé wa mọ́ra ni. Ah. this is my judgement. judge what? men. kí ni mo ṣe. down you are going to die now now by blow and biting. blow. with lari ẹ̀ bí ẹni tó máa fọ́ kára pé kórìí ẹ̀ bá lè fọ́ kó fọ́. ẹ bọ́ wá. fi ọ̀rọ̀ rẹ sọ̀rọ̀ tẹ́lẹ̀ sí. láìpẹ́ ẹ láti fi dúró náà ọ̀rọ̀ táyé méjèèjì mú wa lọ sí ọ̀rọ̀ àwọn mẹkáníìkì náà ṣé lóòótọ́ ni àwọn mẹkáníìkì ń ṣe nǹkan tí wọ́n ṣe lóòótọ́ ni àdúrà nípa. ìmọ̀ ọ̀gá mi sá ìtúbí béèrè béèrè kí èsì kéré. ìjìsá ìparọ́ láyé gbogbo nǹkan bẹ́ẹ̀ kí ìjìsá bẹ́ẹ̀ òótọ́ ni ìjìsá fi ṣe ìjìsá ìkú náà gbọ́dọ̀ mo ti arí náà kọ̀ǹfàmù ni ọ̀sẹ̀ lẹ̀ lóòótọ́ ni ṣe rí sẹ́ẹ̀nì ni ah kúbà ni wọ́n dùn mí yéye o girlfriend ni kàn yóò wá ní kan yá ọlọ́mọ fi ránṣẹ́ sí mi ní kí mi máa yọ̀ fà rẹ̀ ah ó dùn mí gan aago kékeré kan bẹ́ẹ̀ kábúrò mi kan lábá mi mú láti Dubai ọjà ó dùn mí yéye torí mo ti kíyà aláwò bá kú o kéde eh, aago ni wọ́n fi àṣẹ̀ṣọ́ sí lọ wọ́n fi máa rántí mi lọ́rùn <laughs> kéde rántí mi wọ́n ti burúkú o. lóòótọ́ sẹ́lẹ̀ ọ̀dàsọ láyé pé bàbá ah, ah. ṣé o mọ̀ sọ ìwádìí ọ̀fíìsà rà wáyé ọfíìsà yìí kẹ́ fún wọn lórúkọ níyì mi ọfíìsà jápa mo jájú ṣùgbọ́n káwọn àgbààgbà mẹ́ta bá wa jókòó sórí ẹ̀dá síìtì á nídìí láti máa parọ́ fúnra wa náà ọfíìsà mo ṣe wáyé mi lè parọ́ wọn ọfíìsà charles kàmù wọn àwọ̀chì wọn gidi ni. wàá wọ sí. ẹ ẹ ọwọ́ sí ọwọ́ sí. yàjà ọfíìsà kan torí mi ṣe ń wọ ọfíìsà yìí ó máa já kutukutu. mo dá dànù bí ìgbà tí wèrè sápò láàrò lọ́rọ̀ mi. wọ́n yá sí. o kọ̀rọ̀ ẹ̀ tiẹ̀ fún un. ọ̀sà ṣàkóso scam àwọn. anything àgbẹ̀kọ̀ sọnù ṣàkó ṣàwọ̀ ṣàwọ̀ wèrè. sẹ́ni ẹ̀yàn ẹ ẹ ṣèyàn gidi ni o ẹ ṣèyàn gidi o ẹ tó bá ní yín sìn wúlò pé èèyàn gidi ni àmì ṣèyàn gidi àmọ́ ọpọlọ tó lọ fún yín kò ní bàjẹ́. that's true èsì jíyàn kọ̀ọ̀kan ajáwé náà ọpọlọ jìbìtì tí ọlọ́run yín kò ní bàjẹ́. àmì jésù gbà. sẹ́bẹ̀ náà ní iṣẹ́ tiwa náà wúlò tiwa wa àṣàjẹun là kiri ní ìsìn. sẹ́rí irú ẹ̀yìn yìí gangan ni ó yẹ kẹ́ ẹ máa ṣiṣẹ́ ọlọ́pàá hmm. àwọn rosette àbí road block. Hmm. ọpọlọ bẹ lórí yín o hmm. ẹ tí o bá mọ̀ ní àwọn táwọn ní yá mọ̀. ọ̀rọ̀ àgbẹ̀ ọmọdé ò mọ̀ pé ń pè lẹ́fọ̀ọ́. Hello sa yẹ sá ẹ mọ wà pẹ̀lú àwọn bọ́ìsì tàbí lọ́sọ̀rọ̀ mẹkáníìkì yẹn sá ẹ eh, ọ̀rọ̀ yẹn náà ni mo béèrè sá ẹ eh, wò sá àwọn bọ́ìsì yẹn gbá lórí gan ni wọ́n wá wúlò fún wa o nǹkan tó láwọn mẹkáníìkì yẹn ò sí wọ́n ti sá sa ẹ eh, ẹ sọ bẹ́ẹ̀ yẹ sá yẹ sá èmi náà sọ bẹ́ẹ̀ fún wọn ẹ ẹ pa wà kó dé ẹ̀ẹ́dẹ́gbẹ̀sà wọ́n máa wúlò fún wa sá ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ àìsàn yẹ sá nada ẹ̀dà ọ̀gá ọ̀gá ọ̀gá asset ọ̀gá kó jẹ́ pé àwọn ọ̀gá náà wá ní kí wọ́n wà ní ọ̀gá bribe bá yé wọn jẹ tẹ́lẹ̀ bá padà di ọ̀gá tó ń gbé wọn lọ sí kóòtù tó ní ọ̀gá sá ẹjọ́ máa fún twenty million ọ̀gá máa ní lọ́ọ̀nì kó padà ní ọ̀gá àwọn ọmọ pa fúnra wọn. ọ̀gá reception kí reception tó dé Nàìjíríà ó ti bẹ̀rẹ̀ láti gbá ní ọ̀gá. iṣẹ́ tí fọnú dúpọ̀ o fífa aṣọ dragina é lọ bí tàtijọ́ mọ́ o. wọ́n ti ń pọ̀ sí fúnra wọn. Ah, a tẹ̀ mọ́ wọn a ṣe fún wọn. wèrè làwọn èèyàn ah. ṣé ẹ̀kọ́ máa pọ̀ sí fúnra wọn. anyway ọlọ́run aṣeun tó fà ní tẹkinọ́lọ́jì hmm. piracy affect àwọn onítíátà hmm. tẹkinọ́lọ́jì machine yà affect ẹ̀yìn hmm. ọ̀rọ̀ machine yẹn oníkàkú ló ní ilé ló ń fọṣọ ẹ̀ dry cleaning ẹni torí bàbá ṣe ló ń tà wọn ò bọ́dà láti gbàṣọ fún dry cleaners mọ́ ohun tó ṣẹlẹ̀ sẹ́yìn yẹn ló ṣẹlẹ̀ sáwọn tó ń ṣe fíìmù pirates ti bà tiwọn jẹ́ àwọn ẹlòmíì ìfà láti ra fíìmù pirate na original production work. ọ̀dọ́ ọjà ìpè ní o ti pirate àtẹ̀ntó ra wọ́n lè ṣànkú anytime. Mm but kílẹ̀ tó kò ṣe kà ń gbà míì ohun rere á ti bàjẹ́ so ohun tó àfẹ́tì nìyẹn ṣùgbọ́n lọ́dọ̀ tiwa o ọlọ́pàá làwà ìjọba ń san sálárì wa kò kàn tó nǹkan ni wọ́n dẹ̀ wọ́n adjust ẹ̀ láìpẹ́ ṣùgbọ́n àwọn amóbáwa ò lè ṣe díìl díìl tí ńlá dẹ̀ fi ń support ra wa a ò lè ṣe díìl yẹn láì ṣe pé iṣẹ́ tí ń bá ń lọ ẹ̀yin ẹ̀ máa mọ nǹkan máa ṣe ń sìn tíṣẹ́ yín máa máa lọ ọ̀gá mo kúrọ̀ ẹ̀yẹ ọ̀nà wọlé ẹgbẹ́ gbígbà báyìí. Ah, ìwọ mo ti sun oorun méje kan mọ ẹ̀ dáadáa mọ̀ sùn o ìwọ ṣe rí ọpọlọ mi yìí èyí sùn rárá o mo ti láàrò mi bóyá ká máa kọlù yín èèyàn ká máa bọ́ ìjà tó alágbára àti ìjà o àmọ́ ká sáà fagídí ìjà kí wọ́n bá ti fẹ́ lu àpá kálápè. ìjà ìjà yẹn dáa bẹ́ẹ̀ o àmọ́ sà àmọ́ tíjà bá dé public assault pẹ̀lẹ́ mi owó bẹ̀ pọ̀ two fighting public assault ni táwa máa charge èèyàn pé wàá gba bẹ́ẹ̀ yẹ is a public assault is a kìnnìkan tá a máa halẹ̀ owó yẹn ò pọ̀ gbogbo èèyàn wọ́n pé kò jẹ́ nǹkan kan èèyàn lè máa èèyàn lè máa torí ẹ̀ lọ ẹ̀wọ̀n. sa observation sa náà pé àìjẹ́ àfẹ́ wà ní ọ̀rọ̀ tí yóò sọ yẹn. kí ni àìjẹ́ àfẹ́. ṣé wọn pé tó bá lọ báyàn jà wọn ní kó wọn lọ sí police station nígbà tí wọ́n ti ní contact wa lọ wọ́n kàn máa pè wá ni àwa dẹ̀ máa débẹ̀ with sirin tába ti grab ẹni yẹn báyìí adé mọ ọwọ́ kọ́nà. ẹ á jẹ́ pé wọ́n láti gba ìgbà ẹni tẹlifíṣàn wa. <laughs> ṣùgbọ́n bí òun ṣe wá sọ yìí pé tẹ bá ti ń ja ẹnìkan á bọ́ sí kọ̀rọ̀ á pè wá àkàndéédé débẹ̀ adé mórí tọ̀hún ó dáa ṣùgbọ́n owó ọbẹ̀ ò pọ̀. Mm. bọ́sà mi ti wá ní anoda suggestion kékeré kan sà. kí ni suggestion yẹn. ọ̀rẹ́ sà. mo ń wò pé bóun ṣe sọ ọ̀rọ̀ yẹn sọ ah, bóyá kan bá ti ń náwà sọ́kùn ìgbà ìgbò ìgbà káwa ṣe kiri káwa sọ wọ́n pè é ní kóró sọ à wọ́n ti já ṣéènì wa o wọ́n ti já ansẹ́tì wa o five hundred thousand iphone seven plus nǹkan kan owó bá dé lẹ́sà. owó dé yìí ó tó sọ ẹ ṣebí láyé pé lórúkọ ẹ ọmọ ìlú wo ni ẹ ná. <laughs> ọmọ Ogun State ni mi sà. Ogun State níbo lógun State Ìkẹ́nnẹ́ ló ti wá bí. <laughs> actually ayépe gangan ni but it's just five minutes drive láti Ìkẹnẹ sí ayépe ní ogun state. torí mò ń wò pé o lè dédé ní brain báyìí tí ó bá jẹ́ pé atẹ́gùn Awólọ́wọ̀ fẹ́ lu family ẹ̀ Ìkẹnẹ náà ti nílu brain ooo gbà. kò lè dédé ní brain láti fún wa láti ìlú tó ti ń ta brain. ẹ ẹ mọ tó ṣẹlẹ̀ ó kele. It's a good one. Yes. He brought brilliant idea. It's idea ni idea. But idea ẹ ni ó delicate. Mm, Ìjìṣà náà lọ́pọlọ àmọ́ ọlọ́pọlọ dáadáa arúgbóláàrán. Ní Ọ̀ṣun àná. Ah, Ọ̀ṣun ní èrè. Family àwọn Ògèdègbè. go Congratulations. They are all good. Àmọ́ Elizin, idea tiẹ̀ ó ní ewu nù. Hmm. Hmm. Lọ́nà wo sá? tá a bá approve kẹ́ ẹ máa lọ jàkiri street tá a bá lọ gbìyànjú pánkó tá a bá pè wá káà tó dé kán ti gbìyànjú pánkó tá la fẹ́ bá pàkíyèsí. speak louder ṣe kọ́ gbọ́. Ah. Eh. ẹ̀yin méjèèjì ṣe ẹ gbọ́ open your ear nǹkan tí ọ̀gá jà láti sọ fún yín ni pé ẹ má bàa yàn bíi Mayweather jà o àti pé ẹ máa dúpọ̀ tẹ́ ti jà hmm. don't fight in no shoulder bẹ́ẹ̀ jà lóṣòdì gbọ́ ẹ̀ mutí bá báyìí àti kókó àwa gan máa débẹ̀ máa dínà yín ni hmm. ọ má lọ mu sí babaládo wa mẹ́ o tí bàbá bá grab yín báyìí má ṣe sà ẹ lọ alọ́rọ̀ abraham làárí nìyẹn o. ó ní ẹgbọ́n tó sọ ó ní kẹ́ ẹ má lọ bá Mayweather jà hmm. ẹ má lọ jà níbi tí èèyàn kan bá ti ṣe ẹ̀mú gbótọ́ ẹ̀bí pé bóyá ó ń gún ọ̀bẹ ó ń gún ìgò láti pa yín kan tó pè wá. ẹ má jà bẹ́ẹ̀. ẹ ti wà nínú kó tí ká tó dé. Ah, àwọn eré àkàn wà ẹ má jà níbẹ̀ ṣá. ẹ fẹ́ gbọ́ a máa kúrú kẹ́ máa jà kiri two fighting public assault with stealing ìdíwọ̀ mú wáyé ṣùgbọ́n tẹ́ ẹ bá lọ jà ní gbogbo ibi tó mention yẹn a kò yọjú ó máa yí sí fún láti lọ ẹ̀wọ̀n adé yìí sí fún yín pé kán pa yín ká tó dé bàbá aládùn respect báyìí ẹjọ́ ọlọ́pàá tó respect fún ẹni tí ó lú ọmọ respect fún tẹ́bá lọ Ìbàdàn lọ́jà fẹ́lẹ́ respect fún so gbogbo bí tá a fi tá a give respect yẹn tẹ́bá dábẹ́ bàtẹ́ lọ́jà jango respect fún wọn á ti ẹ ti lọ ẹ̀wọ̀n ká tó dé fúnra wọn fúnra wọn wọn súnmọ́ lọ́wọ́ ọmọ ìjọba wa wọn ò dẹ̀ ń fa wàhálà ṣùgbọ́n ẹ lọ ibi tí wọ́n ti tí wọ́n ibi táwọn kà yìí ẹ lọ́jà kẹ́lẹ́ jí nǹkan. ìjà rẹ kan bá yọ̀gùn sí akọ torí ẹrù gbé lóyún. kékeré la ti pé ka ìrọ́kò tó bá dàgbà tó kó máa lọ yàpá o. kékeré ló ti ń ọmọ tó bá sánlé láti kékeré ẹ bá wí bàbá ẹ bàbá ẹ bá wí. kékeré ló ti ń wọ́n mọ́ lọ́wọ́ fúra.

kó bá mọ bí mo ṣe dé kò ní ayé ọlẹ́nu mi pla èkó rárá o. ẹ forí gbalẹ̀ ẹ kí ni ẹ ní ṣe pẹ̀lú mi jẹ́ mi ò ní ẹni tí wọ́n á gba ẹ̀jẹ̀ máa lọ bí sí. tí ẹ ṣe pé mo di kíní fóònù mi mú dáadáa ni ọ̀fẹ́ yọ fóònù mọ́ mi lọ́wọ́ ni ètò pé nǹkan tẹ̀ ń sọ yóò jẹ mi ò ní lọ bìkan ni ẹjẹ́ mi máa lọ láyé ara mi ò mi ò yọ fóònù ẹni pọ̀ jù. àbẹ̀lẹ̀ ìyá wèrè hmm. ìwọ sọ pé bí mo ṣe ń bọ̀ báyìí hmm. mo ṣe báyìí mo ṣe báyìí mo ṣe báyìí ó lè ní mo ń gbóòórùn. ló fojú ní bá ti ti rí rẹ ó lè ní ìjà káàkiri ó rí kó lè kó kó kó wọ dákọ́lá jàre àwọn olódùkú lẹ́yìn ọmọ èkó state ni kẹfà sí lẹ́yìn bá ti wá láti Ògùn state wọ́n jẹ́ kí n bàbá máa rájò orúkọ wa à ń yéèrè ni. àtìlẹ́ta ó ti yọ one hundred and fifty thousand owó lè jẹ́ bí lọ sí kú tọ́nu ah. wọ́n sọ wọ́n ìwà ìwà kan. one hundred and fifty thousand. ọyọ ọyọ ọyọ dé. wá bí jẹ́ ní kò da kí kò move síwájú kẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ mi ayé yín báyìí you are fired. sọ ìkọ̀ bá lọ́wọ́ ìwé ọ̀nìbà abọ́jú rẹ̀ lẹ́yìn abọ́jú rẹ̀ lẹ́yìn sọ̀rọ̀ pé mo bẹ̀ kẹ́lẹ́ yà abọ́jú rẹ̀ lẹ́yìn. bàbá fi mi lẹ́yìn náà wọ́n ti mi náà bí. abọ́jú rẹ̀ lẹ́yìn wọ́n yàgbé rẹ̀ sà abọ́jú rẹ̀ lẹ́yìn. èmi wọ́n bá ṣe wẹ̀rẹ̀ kí ló dé. yàgò o ò lè bá ọ̀rẹ́ ẹ sọ̀rọ̀. ìwọ fẹ́ fẹ́ sí o ó fẹ́ fẹ́ sí sáré. ṣé ẹ̀jẹ̀ ta sí ọpọlọ ni èmi ò lè. ṣé bàbá ẹ̀jẹ̀ ta sí ọpọlọ ẹ̀ wà mọ̀. bàmí tí bàbá ẹ̀ mi wọ lágídí olórí kúrò o ṣé ẹ méjèèjì ṣàwèrè ni. ó dàbọ̀ mọ̀ ǹdọ́ ni ó já wèrè gan. kí ni lè nà kí ni lè nà. What is going on here? Yeah, yeah, yeah. Let's talk sorry, sir. Ah. Bí mo ṣe my to my own experience àti ó ṣe yé mi sí mo fẹ́ gba bí wọ́n yà sí left mo fẹ́ gba right wọ́n yà sí right kí lè gba àárín wọn wọ́n lè bí mi sẹ́ni ti ní àwọn tiẹ̀ mọ̀ mí nílé kan wọ́n fẹ́ kí mi. ni wọ́n lè bẹ̀rẹ̀ sí sọ pé mi ti jí owó àwọn èmi jí owó. Ah. yeah what is going on here. ẹ eh, going on ẹ eh, me eh, you come. go no no no no no no no pass i mean you pass pass. wọ́n bá english ẹ̀ jẹ́ shut up. nigeria police force àwọn ah, bá english ẹ̀ jẹ́. Hey, get quiet. When somebody talk, don't talk. Ẹ sà, ẹ sà, bọ́ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ gangan, ẹ mọ̀ pé jábọ̀ kì í parọ́. I don't know. Ah, okay, mo sọ pé owó. Sọ̀rọ̀ àtà. Nígbà tí mo come ń I àgbà right right. I like gbà right, Yeah. I àgbà left, hmm? Who ugba left, Yeah. àwọn afẹ́ gbà middle, àtẹ̀wé ní special mission ni hmm, hmm, special mission lórí burúkú rẹ ni pé one hundred and fifty thousand. What? ni ti ń dájọ látọ̀dọ̀ jẹ́ ìfẹ́ fi lọ́kùtọ́ nínú. what. you? ti yọ. o you are a taking pocket. yes. Are you a picking pocket? Yes. You are very stupid. You are under arrest. Tó bá dé sí I don't want to hear anything. Lórí nǹkan tó bá sọ bí báyìí, mo against lo against of the law. Eh? You are very stupid. Bẹ́ẹ̀ àwọn ènìyàn gba ẹni tó give me your hand. Bring Ah, ọwọ́ rẹ̀ náà mẹ́sàn eh, fún ọ mẹ́sàn ah, fún ọ mẹ́wùú fún ọ o lè ọ lẹ atọ́ lẹ look my for me hey my come. Shut up! Hey! Go, go, go, officer! Come, yeah, yeah. Ìgbẹ́, sit on the back. Shut up! Shut up! Police! Arrest the two! Arrest the two! Meet me at police station. Yes, sir! Inspector! Follow! Inspector, you only jale! Go! You only jale, inspector! Go! Ah! Step Adewani police station. Yeah. Yeah. Yeah. Yeah. Yeah. Yeah. Yahoo! Yahoo! Yahoo! Ọ̀dọ̀ dàbí ti tàbọ̀. Ó tàbá rí. Ìlẹ́jọ́ mi rẹ̀. Olórí burúkú ni òre o. Olórí burúkú ni òre o. Ní ìfún. Olórí burúkú wà lórí rẹ̀ o. Ní ìfún. Ìgbà mi màjú báyìí ọpọlọ ni o máa ń gbá lórí mi ni o máa ń gbá bí bọ́ọ̀lù. bàbá bàbá rẹ ló rán délé mo ní ibi tí wọ́n ti mú ẹ wọ́n ní òun jáwó ńbẹ ni. sọ̀rọ̀ ọ̀gá ọlọ́pàá tí mo ṣe bẹ́ẹ̀ mo bọ́ àlẹ́ inú mọ́tò àwọn ọmọkùnrin kan wá gàgàgà mo fi kéṣe lè san wọn yìí ẹ mi kọ́kọ́ gbọ́ gbòǹgbò kiri wọ etí mi àgbàgbàgbàgbà ẹ mọ píkì pọ́kẹ̀tì náà ṣì mi wá dé mi ní ayé mọ bàjẹ́ bẹ́ẹ̀ kí mi fẹ́ ṣe bẹ́ẹ̀ ọlọ́ọ̀ à. dàdúrà sọmọkútọ mi. kò yé mi àbí wọ́n ti parọ́ mẹ́mórì káàdì ẹni. rárá o wọn ṣe mẹ́mórì káàdì mi o ẹ kí náà ṣe jẹ mi díyànwó fi dàmá kọ́kọ́ yà wọ̀lí sáà náà kà ẹ máa wọ ọ̀rọ̀ tán wọ́ọ̀ sí wíwá yẹn nẹ́gbẹ́ jẹ lídìí sàn ìdí sàn nẹ́. Ondo ah, Ondo ni o sọ yìí. ẹ báyìí. Ah, dunu ọlọmọsán ni àdè lòun. mo rò pé ó rí ẹ burú are you very stupid ìwọ ọlọmọsán ni where the travel mark of Sunny Ade for your face ilé asanni dà lójú ẹ. mo kò pa mọ́ mo kò pa mọ́ ẹ̀ o mo kò pa mọ́ ẹ̀ o. Ah! tí o bá tiẹ̀ jẹ́ kó yá wèrè ṣé kò mọ̀ pé Sunny popular kò ṣòro mọ̀ gbogbo ọmọ Sunny Ade pátá wà nílùú òyìnbó. ìwọ̀n píkì pocket wa ní ìbílẹ̀ Sunny Ade ní ìbílẹ̀ yìí lóńdó orí ẹ̀ burú. ibi ìlò máa kú sí tó bá jẹ́wọ́. àlàyé wa ẹ fìyà o ìmọ̀ kọ̀ọ̀kan náà gbà tí máa kọ́kọ́ bọ́lẹ̀ nu mọ́tò ọ̀hún kan sáré gbá mi létí pé kí ló ṣẹlẹ̀ èmi náà ọmọ gbólé mi náà nà. quiet. èdè mi ni wèrè yìí tún sọ yìí. sa àbí àmọ àmọ ẹni àmọ sa. ẹ má fọ ẹgbẹ́ mi lórí wọn náà kí ṣẹlẹ̀. ẹ má lajumọ lórí filẹ mi sọ ọtọ kírímìnà ni mi ah, nǹkan ọlọ́pàá ìdẹ̀rẹ̀ ń ṣe báyìí nà. Ah. bọ́ọ̀ ẹ̀ máa wúlò ó máa wúlò good material mi eh, eh, eh. pẹ̀lú bó ṣe ń change ohun yẹn tó ń sọ èdè èdè worowóró tó kọ́kọ́ sọ yẹn ó tún sọ normal one kò sí ọmọdé bí ó ní kò sí lè tó wọn lè kíní kan kó sí mi lórí nsìn hmm. bọ́ọ̀ì máa wúlò fún wa bí wèrè èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ. lọ́nà wo sà. Ah! just wait and see this is a material. okay. <laughs> I wait and see. ọ̀dọ́ wọn ló ti bẹ̀rẹ̀ o àtọ̀dọ́ wọn ló ti bẹ̀rẹ̀ ìwà ìbàjẹ́ tẹ̀ríyẹ̀ o mm. àtọ̀dọ́ wọn ló ti bẹ̀rẹ̀. ẹ wá surprise pé ẹ rí ọmọ àlè nínú bíbá ẹ sà èmi náà ń wò pé kí ní pàdé kọ́mọ́nàjà lílẹ̀ dé gungun jẹ àtọ̀yàtọ̀ sáwà láyàn ram control dédé jọ̀ngù. Ah, ah. àbí oorun mi náà lójú àgbò ah, nípàdé ọlọ́jà ká mi ta expenses and good something kí asínwìn kan alákọjá aláì. ah no no no má sọ bẹ́ẹ̀ mọ́ wo ọlọ́jà àti asínwìn wọ́n lè jam. wọ́n lè pàdé. ẹ eh, eh, yẹs torí torí pé tí ọlọ́jà bá ṣí ṣọ́ọ̀bù ẹ̀ asínwìn lè gbá wájú ṣọ́ọ̀bù ẹ̀ kọjá even though ó tún lè padà wá tó bá yẹ kí gàrí ló ta á tún bu gàrí àwọn sẹ́ni ó sì wá náà á dẹ̀ máa bá walk away. he is talking from experience wọ́n lè pàdé o ṣé ọba ti yá wèrè rí ajẹ́ pé wèrè pọ̀ ní eré àbí tó ń gbé ó mọ tó ń sọ o ìdẹ̀ ìṣẹ́gbẹ́ yín èmi hmm. tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé ẹ fi bọ́ ilẹ̀ kó máa bá yín ṣiṣẹ́ torí pé ó wúlò gan materials ó ṣe kí ni ó wúlò gan bó ṣe wà rí ṣó mọ̀ pé kò sí voice ẹni tí kò lè lò ó lè lo voice bàbá ẹ̀. bàbá táwa kò bá jẹ àbára mọ́ bẹ́ẹ̀ ni ìdí ni pé ó lè ó tún lè ṣe àkóbá fún dádì ẹ èmi liadi babatawa èmi ni mo jíṣùwà ní oko baálẹ̀ our community baálẹ̀ kí dádì ẹ mọ́lẹ̀ baálẹ̀ sọ bàbá ẹ sí kọ̀ǹga àbí kan sọ sí bùtúbù duplicate làwọn bá lọ ṣé o bá change voice yẹn àwọn èèyàn ò ní gbàgbọ́ gbogbo ẹni ohun tó ń lò fún yín nìyẹn ibẹ̀ lèmi ti fi wò pé ọmọ yìí máa wúlò ká mú mọ́ra tá a bá mú mọ́ra kò sí voice ẹni tí a lè ní kó fi kó bá tó bá dẹ̀ ti kó bá tọ̀ pẹ̀náìtì dé <laughs> ṣé ẹni kó máa wúlò fún yín ọmọ tó ń lò ó ṣe ṣáà tó ń wẹ́yìn tó ń bẹ́ẹ̀. Eh, nọ nọ nọ nọ mo mọ kọ tẹ ẹ o eh, percentage yín lẹ ń wò ah. eh, percentage yín ò dúró o. yes percentage everybody mama lọ bó ṣe yẹ kó lọ. ó dà bọ́ọ̀ náà tún ṣe wà yẹn it's a good material so to a good midfielder ó fi jẹ́ kí team strong èèyàn <laughs> <laughs> matic <laughs> ẹ wo bí ẹ bẹ́ gbọ́ fún sample lo voice èèyàn kan káwọn ilé ìgbà kan gbà jẹ kọ́ lè mọ bí o ṣe ní ọpọlọ. ngbà mo kọ́kọ́ rán wọn wèrè méjèèjì tán fẹ́ double cross mi èmi náà gbẹ́jà padà fún wọn pé kí n sẹ̀yìn guys ṣe ya wèrè ni. ẹ bá ṣe ju bẹ́ẹ̀ ṣe ṣe lẹ́fọ̀rí jóná ẹ̀ sì gbóòórùn ara yín ní ìsìn oto ó di ìwọ̀n lò voice ta ló lò yẹn. ó dàbí ti pa lálùdé ni o. oní tíátà. jẹ́bẹ̀rẹ̀ lo voice Ọbásanjọ́. Ah, ah. ó lè lo ti Jagaban Tinubu from Lagos state. Kobe campaign. Lagos state. Eh, bẹ́ẹ̀ni ṣe fẹ́ gbọ́ ohun tó ṣẹlẹ̀ ni pé mo fẹ́ kẹ́ ẹ gbà wọlé kò sí wàhálà mọ́ Ọlọ́run ti ṣe ẹ ti gbọ́ ẹyin tiẹ̀ nínú tìmí ni wọ́n ń pè ní chameleon of tongue of tongue. three times one. like to twelve. ah sure english báyìí. no it's not english it's broken. Is, is it broken? yeah. ẹ gbọ́ chameleon. ọ ọ ọ torí ó pa ohun dà. ah chameleon. ẹyin jàre nǹkan lẹ́nu. chameleon. so ohun tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé ṣé ẹ ti bá wọlé báyìí kò sí wàhálà fún yín. ìjàre mistake ohun oríṣiríṣi ohun báwo la ṣe adáyé ọjọ́ regina àti ẹ̀gán mọ̀ bẹ́ẹ̀ torí omi lu. ìyẹn ló fi wúlò hmm. ẹ jẹ́ kó ṣàfùwà ní kankan nǹkan ṣùgbọ́n irú ohun gbogbo nǹkan tiẹ̀ ló yàtọ̀ ṣe ẹ fóun nígbó. ẹ ẹ amẹni paṣu ni. paṣu. Ah, no no no no èyí tí ní ibi kankan fọ náà tó bá sì kò bá tó ìmọ̀ jẹ́ mi. Hm? Ah. Ah, é isso. Foi uma mulher. É, isso. É, é later ṣẹ́rí gbogbo street yà city yà state yà country yà àwọn and terrorize wọn àti alámídé bàdó. <laughs> yàlámi tọ́ fi tọ́ fi yọgọ yà chop chop yà <laughs> yọ ẹ rà dà. ẹ fẹ̀lẹ́ bí ẹ sáà lójú ojú mi. <laughs> oh Arsenal weather kẹmi ti Arsenal ní ìrojò. Arsenal weather kọ Chelsea máa ń yú ni what what what what whatever what for mm. yeah yo. ẹ mọ̀ mi èmi bàbá àbàdàn. bàbá the only bàbá rẹ̀ mi mọ̀ ni adedibu kẹsìntìn ìyẹn bàbá jẹ̀bú ìdájọ́ ìdájọ́ wa ní bàbá àdán sá. àtàrò lára. mo máa ń ṣe kẹsìntìn mi ò ní tiẹ̀ tí bàbá bàtò rí mi ò fẹ́ láì mi láì. yẹ ẹ bàbá ẹni yóò sá ọlọ́wọ́ sànù wa. àrẹ́dà àrẹ́dà àrẹ́dà nǹkan ẹ̀yọ́ tí mo fọ́ fún yín eh. aṣọ wọ̀. ẹ wọ́n fún dẹ́sì. aṣọ yìí mo ń wò pé èmi jẹ́ ti bí yòó. ah èti jájú. original yóò tẹ̀lé. èti jájú ṣe rí ah, ọ̀pọ̀lọpọ̀ dọ́là pọ̀ ní ayé o. <laughs> owó olú òkèèrè jẹ́ bẹ́ẹ̀ ń já sí àyà ah, àyà ṣé wàá rí aṣọ ẹ̀gbọ́n rẹ̀ Wàsíù yóò wà ní kàtà wọ́rẹ̀bà wọ́rẹ̀bà wọ́rẹ̀bà wọ̀ òun ló sẹ́ndì ẹ̀ sí a. wọ́n sẹ́ndì ẹ̀ ọ̀dà ẹ̀ sálẹ̀ ẹ̀ mọ̀ mi sá. ẹ jọ sá o ẹni jẹ́ mọ̀ ṣé ẹjọ́ ṣé ẹ̀yin lẹ́wà nù one thousand note ni. Eh, eh, nínú one million mọ́ wa but ẹ ẹ mọ̀ mí àbí. ẹ mọ̀ mí ẹ mọ̀ wọ̀rí ẹ padà mọ̀ mí tó bá yá ẹ gbọ́. kó sì yorùbá gan bẹ́ẹ̀ ìkà máa fi ákọ̀gbọ̀ ọ̀rọ̀ yẹn á máa fi dèèyàn mọ́lẹ̀ wíyá wíyá go. ọ̀rẹ́ kẹ́ bá fọ́ fún dírẹ́sì mi ẹ̀ ẹ pè mí tó ní nọ́mbà mi zero zero. wọ́n á sì fún àbọ̀ sí mi. ọkọ̀ fún dírẹ́sì ṣé ò ní dáṣọ mi mọ̀mọ́ ni. ọ̀lẹ́ ò ráyé wá o ọ̀lẹ́ ò ráyé wá o ẹni balẹ̀ lọ́mọ kò rọ́mọ bí orí má fún mi lọ́mọ gbàjẹ́ sí mi. kí ló dé tí yóò ṣe nǹkan. àwọn ọmọ òfò tí wọ́n láwọn ṣe drakena àti ń ṣe àgbàpọ̀ níbo ni wọ́n wà. kí ló ṣẹlẹ̀ kí ló dé tẹ́ wá mí lókèlókè báyìí kí ló dé. kò sí nǹkan kan mo kàn fẹ́ rí wọn. ọ̀dà ọ̀ wọ́n ti kó kó òǹbí wọ́n ti sá wọn ń wè wọ́n sì lọ. Ah! kẹ́nẹ̀. ìjọ ọlọ́run bá mo fi bì ọ́ tó lọ lọ́hùn mú mi tí wọ́n ń gbé. kí mú yín débi tí wọ́n ń gbé. mo náà wọ́n ti kókó ẹni mú débi tí wọ́n ń gbé ẹ̀ sọ́ńtọ́sẹ̀ ẹni mú yín lọ bí tí wọ́n ń gbé. Ah, ah, kí ni a ṣe fún yín gan. ọ̀dà wọ́n ló sọ fún mi pé wọ́n ti ń ṣe alágbàfọ̀. mo ní wọ́n ti ń ṣe dakina àbí wọ́n sọ fún mi pé àwọn ń ṣe dakina ah. ẹ̀mí ìsìkò mi ní o mm. wọ́n ní mo ti ń ṣe dakina àbí wọ́n sọ pé àwọn ń ṣe dakina ṣé mo sọ fún yín bẹ́ẹ̀ ebi tí wọ́n sọ ni mo sọ ta. ọ̀dà wọ́n ní wọ́n ti ń ṣe àgbàfọ̀ eh. èmi wá kásọ eh, fún wọn. ẹ kásọ fún wọn ẹ wàá rásọ gbà ẹ pẹ̀lẹ́ tí ẹ wọ one chance náà. irọ́ o eh. wọ́n yà á nínú àmọ́ ṣe bó ti tó à tó bá ní kó o ṣe bó o ṣe tó ìlú ọ bàjẹ́. ẹ jẹ́ ń lọ ẹ ti wọ one chance láyé tí nù á mọ̀ sọ̀rọ̀ ikú tèrè bá wọra nígbà tá a bá daṣọ bòtàgé ọ̀rọ̀ ó ṣe é sùn. wá wá wá wá mo fi ọlọ́wọ́ bá mi o mo fi odò àṣejìrẹ́ tá a jọ mú ń bàdàn mo fi bì ọ́. gádà alábọ̀ ń kọ́. ah mo fi bì ọ́ àti odò ọ̀ràn yàn mo fi bì ọ́ torí ọlọ́run. ẹ wò ó mi ò láti gbogbo eléyìí o torí pé ẹ kì í sáyẹn ojú yín dáadáa kẹtó kẹtó torí bọ̀ nǹkan tí bá fà wọn tẹ́ fi bẹ̀mí lórí ọ̀lẹ́ wọ́n mọ̀ bẹ̀ dáadáa ẹ wò ó sì kún àwọn méjèèjì lẹ́yìn lọ́wọ́ báyìí ni kàṣàgbà ṣé ti yẹn kàṣà blasa àmọ́ kí ló bá dé. ọ̀dà mo ti yé mi náà ọmọ àgbóró lèmi náà mo mú bí ṣe ń lọ ṣùgbọ́n tí n bá ti ràn mọ́ tí mo fojú kàn wọ́n báyìí yóò bá owó dé tí n bá wá fún ọ lówó pa mi. Hmm. Hmm. kì í mọ̀ ṣeré kì í ṣeré rárá eléyìí lẹ ni kí ẹ dìgbà tá a bá rí wọn kẹ́ ẹ tó fún un lówó. èmi gan ni ẹ fún lọ́wọ́ kí n tó lọ. Ah, ọlọ́run tó dá wa gangan ó fẹ́ràn kéèyàn ṣe àdéhùn kéèyàn ṣe má dé nsẹ̀. kí n pa yín. ẹyán ah, yán. wọ̀rí ah. ikú ni o. ẹ eh, ń yé mi. ikú ni o. mi gan ibi mi gan ibi kú sí ẹ. torí ń fa ilé ń fa àwọn ilé lọ́wọ́ báyìí ni. ẹ eh. ibi kú sí ẹ. ibi kú sí ẹ. ọba yẹn òbí ti wulẹ̀ ọmọ. gbẹ̀gẹ̀ ikú gini. ẹ mọ rest in peace lọ. gẹ̀gẹ̀ gidi yín sẹ́yìn. ọ̀ya let's eh? go there. ká máa lọ. ẹnì so. ẹnì oh, so. bá yín débẹ̀ ṣe ti gbà àní ìlú bá yín débẹ̀ ṣe tẹ́ bá ti dé kọ́nà ìyẹn sáyà sí apá àlàáfíà yín báyìí kẹ̀mpì ilé tẹ́ bá ti bẹ̀rẹ̀ látòrí ilé kìíní hmm. kejì ìkẹta ilé kẹta ń lé wọn. ilé wọn gbọgbọ. bó ti lọ bá tán sí kún báyìí lẹ́gbọ̀n mú. ṣáàjọ débẹ̀. wọ́n ní ẹ mọ̀jẹ̀ mú yín lọ ẹ mọ̀jẹ̀ mú yín débẹ̀ mọ̀jẹ̀ ò jẹ́ mi mo ti ṣe ọmọlúwàbí fún yín. àdánù mo mọ̀ lọ́ntì. ṣé ẹ wà ókè ẹ yọ̀ǹda mi bò ń tà àjọsọ ń kọ́ àṣẹ padà fẹ́ kú náà ni. n ah, kò wí kí n kú o. ẹ bá ń gbowó jàre kẹ fi sórí ilẹ̀. mo jẹ mọ púpọ̀ ọwọ́ hmm. ah, mi gbàgbé nǹkan ni. èèyàn máa gbàgbé orú ẹ̀ owó náà là ń sọ yìí. èlò àlélẹ́ yìí. bàrà ni eh, ah, eh, ọwọ́ méjì yẹn. two thousand eh, sílẹ̀ méjì péré. àwọn oní ti ṣe ní gbèsè ayé ẹ̀dá. mo kàn gbà bẹ́ẹ̀ ni òkè yìí ríra bẹ́ẹ̀ o. ẹ ṣe o ọlọ́run fún yín. o ṣe o kí lé o. má lọ yàpá o. kékeré ló ti ń gbọ́mọ lọ gbẹ fúnra. ọmọ tó bá sánlé láti kékeré ẹ bá wí ra ìbàjẹ́ ah, mama. malicious damage. Eh, bàbá ẹ bá wí. kékeré ló ti ń gbọ́mọ lọ gbẹ fúnra. kó má lọ di ríra ìbàjẹ́ tó bá yà o. ríra ìbàjẹ́ ah. malicious damage. Oh. kékeré ló ti ń gbọ́mọ lọ gbẹ fúnra. sẹlẹsẹ láyé pé ẹ fi wọn kọ́gbọ́n. ríra ìbàjẹ́ ah. malicious damage kékeré ló ti ń bọ̀ lọ́wọ́ ẹ fúnra. ọmọ tó fi pépà tọ́nà sẹ́nu ẹ bá rí ọ kó má lọ òkúté tó mẹ́kù lọ́rùn kó lè yọ ọba o àṣírí yín ti tú ẹ̀yin oníwàkiwà òkúté tó mẹ́kù lọ́rùn èmi mò ń pè ẹ wo bẹ́ẹ̀ wà yìí àdúgbò àwa rẹ̀ wà yìí bó ṣe wà mílẹ̀ nìkan fọ́ bí ìgò fifteen olówó rẹ̀ wọn afọ fọ́ọ̀kì wọn afọ pepsi wọn afọ small tap wọn afọ big tap wọn afọ ẹnikin eight people wọn ṣàdìfọ lórí ní ládùúgbò ẹni. ẹ gbàgbọ́ ṣe ní sùúrù náà ṣé òfin kan ránṣẹ́ sí sí àní kí kí àgì tẹ́ àbí kí ló ṣe é gan ah ìdẹ̀mí hello àwa. Come inside. Who are you? Who are you to who you? Ayé lámú àìkò ìdá ìdá Hello. Hello. Huh? Mm. Awa, ẹ o lọ gbé èèyàn mẹ́ta sórí ọ̀kadà ó yá wèrè ni o fẹ́ pa wọ́n ni mo gbà kéré pé one thousand yẹn kọ́kọ́ three thousand èmi tí wọ́n orí ẹ̀ burú òsì olórí burúkú ọlọ́pàá mi ṣé àwa ló pa lówó ni ìjọba ló lówó ó yá wèrè ni. ẹ ẹ ẹ stop stop wẹrẹ wẹrẹ wà stop mo bá bẹ̀rẹ̀ mo bá bẹ̀rẹ̀ sí tọ́fẹ̀rẹ̀ sí ilé ọ̀dà pàṣẹ ẹ̀ mo bá lóde èèyàn kan ló béèrè. ẹ ẹ ẹ ẹ ẹ tún mú fóònù dání ta jẹta. o gbé èèyàn o tún mú fóònù dání. mo bọ̀. pásẹ́njà bọ́dàlù pásẹ́njà come here come here come here shift to my boat kí ló dé tó wà lórí ọ̀kadà tó ń fóònù it's against the law. ṣeré ṣeré ṣáré ṣáré ṣeré sí. mo ní wrong under the law of process yes o gbọ́dọ̀ make a call know why you are on okada. ọ̀dọ̀ my claim law. ẹ my claim law. Abi, hey, I go to claim Hey, àbí ee akoto ẹ̀dá. sílẹ̀ sílẹ̀ sílẹ̀ a tún gbàdúgbàdà nọ́ọ̀sì ó ti pa owó tó lọ. ó dà mọ́ ní. ọmọ ọmọ àyè dàdúró ẹni bó ṣe rí bí wẹ́rẹ́ àdá lórí ọ̀kadà lórí ìmọ̀ nínú ayé wa nìkan. stop it stop stop this one stop. why you drive like this. ah ah ẹjọ wa dábàá kó bá ṣe lé mọ́tò. mo kí ló táwọn ilé wa mọ́tò. Don't disturb me! I, want to explain. I, just want to explain. I want to slap you. Explanation, sir. sir, sir. Sir. dìndìnrín kì í bẹni lágbàlagbà kékeré ní ti ń bọ́ mọ́ lọ. ìyàsọ malicious damage kékeré ló ti ń bá wọn ẹ̀yin òbí ẹ̀fúra. ọmọ tó máa jẹ́ ṣàmúlágbàlagbà kékeré ní ti ń ṣẹnu ṣámúṣámú. mo mo mo mo ẹ̀yin òbí ẹ ṣàkíyèsí ọmọ tọmọ bá dàgbà tán kó má lọ. One, two, Yes, yes, yes, yes. Awa. Relax. Move. Yeah. Get down. Down. Down. Down. Down. Down. Stop. Stop. Are you a first man? Uh, yes, a first man. Uh ṣé ẹ dẹ̀ ṣe gbogbo àwọn necessary thing. ẹ lọ sí training. Um, I went to police college. Ah. ẹ dẹ̀ pass through gbogbo nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe kẹ́ tó di ọlọ́pàá. bẹ́ẹ̀ni. kí wàá ló fa gbogbo rádaràda tẹ̀ ń ṣe pẹ̀lú àwọn ọmọ kéékèèké káṣí táwọn ọ̀gbọ́n ewu ni ti ń tẹ́ ẹ jágbàlagbà tẹ̀ ń ṣe langbalangba. sir I have a suggestion ọ mo ní ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ṣé kí n sọ. kọ́mi kọ́mi kọ́mi thank you sir. lọ́nà dàgbò kì í ṣe pé a kàn decide láti máa hùwà tí ò dáa oh. nǹkan kan ló kó bá wa oh. èmi àti àwọn junior colleagues mi òun ni hard currency oh. dọ́là tí wọ́n jù ó wọ́n káàkiri àgbáyé ni bí dọ́là ṣe wá wọ́n báyìí wọ́n tún wá try every day ló ń lò òkè sí wọ́n gbìyànjú títí pé kí dọ́là wálẹ̀ dọ́là yóò wálẹ̀ a wò pé nígbà tó láti kó bá gbogbo wa ó ti kó bá wa ọlọ́pàá náà tí kò sí owó pé kí la lè ṣe òkàkùtà brain wa tá a lè máa fi rí nǹkan jẹun tí ó dẹ̀ ní kó bá aráàlú tó jẹ́ personal brain ìyẹn ni gbogbo nǹkan kan tàbí tó tó ń tó fa dọ́là ló kó bá wa dọ́là ló kó bá yín bẹ́ẹ̀ lẹ́bi di oníjìbìtì tí ìlú àbí. akọrin sì ló wá pàṣẹ náà àbí. I'm a police officer. ah ẹ o gbé. Uh, police officer àbí police officer. Eh, eh, both officer and officer. officer police officer include eh, officer. it's a police officer. you as a senior officer ẹ sì dájú ara yín. lọ́jọ́sẹ̀. <laughs> can you give judgement. Yeah. <laughs> my fellow colleague. you are welcome sir. gẹ́gẹ́ bí àwọn ológun ṣe sọ pé kí I give judgement wa ara wa. Today is 27 of the month. As from today, kò sí anybody tí ó gbọ́dọ̀ ṣe kíni o tí ó gbọ́dọ̀ tún wúrúwà òṣì tí a wù. So à ń láti dára wa lẹ́jọ́ pé à ní dọ́rú ẹ̀wù mọ́. And anybody tó bá tún dọ́rú ẹ̀wù fúnra mi ni máa pa kọ̀ọ̀kan fúnra mi kò sí pé wọ́n ń kó àwa síbí mọ́ ẹni tó bá tún dọ́rọ̀ ẹ̀wù fúnra mi ni máa pa tó so ó jẹ́ ẹ lọ mú ẹ̀wù yìí ẹja máa lọ lé. lọ́dọ̀ yẹn lẹ́yìn lẹ́yìn. l i y down! Lie down there. Lie down. Lie down. Lie down. Lie down. Lie down. Lie down. Lie down. Lie down. Yeah. mo ní alága alága alága alága olórí tó sáàbì. Gbogbo ọ̀dà sí gadro. Ṣé àgbà tí màá mú nǹkan tí màá ṣe nínú? Yẹ́sọ̀. Dọ́bí lọ! twenty lọ́lọ́lọ́ twenty lọ́lọ́lọ́. ẹ wò yí kẹ́ fi kọ́gbọ́n. ẹ wò yí o. ìríra ìbàjẹ́ malicious damage ló ti ń bá wọn lọ ẹ̀yin òbí ẹ fura. kẹmọ kọmọdà kọrin kọrin kọrin. ìríra ìbàjẹ́ malicious damage. ẹsẹ̀ láyé pé wọ́n tún ti dé. kékeré ló ti ń bá wọn lọ ẹ̀yin òbí ẹ fura. ìríra ìbàjẹ́ malicious damage. Hmm kékeré ló ti ń bọ́mọ lòun ẹ fura. tọmọ bá ń ṣàfọwọ́rá ẹ bá wí. ìríra ìbàjẹ́ malicious damage kékeré ló ti ń bọ́mọ lòun ẹ fura. màmá ọmọ òṣàgbàfọ̀ ń kaṣọ wálé. ìríra ìbàjẹ́ ẹ ò dẹ́ bá wí. malicious damage oh, kékeré ló ti ń bọ́mọ oh, lòun ẹ fura. kékeré ló ti pé ka ìrọ́kò. ìríra ìbàjẹ́ tó bá dàgbà tó kó máa lọ yàgbá. malicious damage kékeré ló ti ń bọ́mọ lòun ẹ fura ọmọ tó bá sáńlé láti kékeré ẹ bá wí ìrà ìbàjẹ́ ah, mama malicious damage bàbá ẹ bá wí ìrè ló ti ń gbọ́mọ lọ́wọ́ ẹ fúnra. kó má lọ di ríra ìbàjẹ́ tó bá yà ọ́. ìrà ìbàjẹ́ ah. malicious damage oh. kékeré ló ti ń gbọ́mọ lọ́wọ́ ẹ fúnra. sẹlẹsẹ láyé pé ẹ fi mú bọ́bọ́.